akínwùmí adésínà ẹni bíi ọbáfẹ́mi awólọ́wọ̀ béèyàn bá wo ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí lẹ́kọ̀ọ́ tọ̀hún yóò mọ̀dí téèyàn ó fi ṣe rere ńlé ayé àgàgà tí tọ̀hún bá láǹfààní láti wà nílé ìjọba tó láǹfààní láti sàn àwọn aráàlú tó láǹfààní láti ṣàkóso orílẹ̀-èdè tàbágbègbè kan ìrántí ọjọ́ọ̀bí olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ ni wọ́n ṣe ṣe ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 1909 ni wọ́n bí bàbá náà tó bá jẹ́ pawólọ́wọ̀ wà láyé ni ọ̀sẹ̀ tó kọjá yìí nìbà pọ́mọ ọdún márùndínlọ́gọ́fà ìyẹn one hundred and fifteen ṣùgbọ́n awólọ́wọ̀ ti kú láti nineteen eighty seven ọdún mẹ́tàdínlógójì sẹ́yìn ohun tó wá jẹ́ ìyanu ni pé níbi ayẹyẹ ìrántí ọjọ́ òbí rẹ̀ yìí èèyàn rò kó ṣẹ̀ṣẹ̀ kú ni o tàbí kó jíǹde kúrò ń pòkù nítorí lójú ẹni tó wà láyé tó lè kórú àwọn èrò bẹ́ẹ̀ jọ àwọn gómìnà tí wọ́n nìkan wà ń bẹ̀ tó gún dáadáa bẹ́ẹ̀ ni kì í ṣe gómìnà tí wọ́n fìsàpá abì kan àwọn gómìnà ilẹ̀ haúsá pọ̀ ju àpapọ̀ àwọn tí wọ́n wá látilẹ̀ yorùbá àtilẹ̀ ibo lọ bá a bá ti yọwọ́ ṣèyí mákindé àtàdémọ́lá adélékè kò tún sí gómìnà ilẹ̀ yorùbá kan tí ò sí ń bẹ̀ àtàwọn gómìnà àtijọ́ àtàwọn tuntun bẹ́ẹ̀ lọ ní wà níbẹ̀ àtọ́bọ̀ ònìṣà látilẹ̀ ibo àtọ́bọ̀ àdóbáyéró látilẹ̀ haúsá ó sì ṣòro kéèyàn tó rí olórúkọ pàtàkì nídìí òṣèlú ilẹ̀ yorùbá kó má síbi ayẹyẹ náà àtàwọn oníṣòwò àtàwọn ọ̀nàjà pẹ̀lú àwọn ajìjàgbara báwo lọ́wọ́ bá wà láyé kò gbọ́dọ̀ yẹ jù bẹ́ẹ̀ náà lọ àwọn olórí orílẹ̀-èdè áfíríkà mẹ́fà ni wọ́n wà ń bẹ̀ nítorí bá a ti rí ti uganda lárí ti togo lárí ti tanzania lárí ti comoros àti ti ethiopia àti congo àtàwọn míì ààrẹ nàìjíríà àtijọ́ mẹ́ta ló sì jókòó yakubu gowon olùṣègùn ọbásanjọ́ goodluck jonathan kí ààrẹ bọ́lá tinubu tó ṣẹ̀ṣẹ̀ wáá figbákejì rẹ̀ ránṣẹ́ síbi ayẹyẹ ńlá náà gbogbo àwọn tí wọ́n péjú yìí kò torí ohun méjì pé orúkọ ọbáfẹ́mi awólọ́wọ̀ ni wọ́n fi péjọ kódà àwọn tí wọn ò mọ bàbá náà rí tó jẹ́ tàn lásán ni wọ́n kà àwọn tí ò tí ì dàgbà ńgbà tó kú àtàwọn tí wọn ò tiẹ̀ tí ì bí gbogbo wọn tí wọ́n gbọ́ ń pa Awólọ́wọ̀ ni wọ́n wà níbẹ̀ nígbà tí wọ́n sì ròyìn àwọn iṣẹ́ tí bàbá náà ṣe ńgbà tó fi ń ṣèjọba kò sẹ́ni tí kò dunnú pò ń wà níbi ìrántí èèyàn ńlá bẹ́ẹ̀ ètò tí wọ́n ṣe ni láti foyè ẹni bíi Awólọ́wọ̀ dọ́kùnrin ìlú mọ̀ọ́ká àgbáyé kan lọ́lá ìyẹn Akínwùmí Adésínà Akínwùmí yìí ló lórí báńkì tó ń rí sí dàgbàsókè ilẹ̀ Áfíríkà kò sì sílẹ̀ Áfíríkà kan tí wọn ò ti gbórúkọ ẹ̀ èyí sì pẹ̀lú ohun tó jẹ́ káwọn ààrẹ ilẹ̀ áfíríkà pọ̀ ń bi ayẹyẹ náà ohun tó wá jẹ́ dùnnú gbogbo èèyàn ni nígbà táwọn olórí orílẹ̀-èdè áfíríkà yìí ń sọ̀rọ̀ nípa adésínà yìí ohun tí wọ́n ń sọ ni pé báwólọ́wọ̀ ṣe lo ayé rẹ̀ tó lòjọba rẹ̀ tó lòṣèlú tiẹ̀ tó fi táyé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ náà ládésínà yìí ń ṣe nígbà tóun náà sì sọ̀rọ̀ kókó ohun tó sọ ni pé nàìjíríà ò lè gòkè lọ síbì kan bó bá jẹ́ bí wàá bàjẹ́ ti kọ́wọ́ àwọn aṣáájú wa yìí náà là ń bá kiri bí òun táwó lọ́wọ́ fòṣèlú rẹ̀ jà fún nìyí ohun tíjọba rẹ̀ ò ṣe tíjọba náà fi ní láárí rèé ohun tó sì sorúkọ Awólọ́wọ̀ di má ní gbàgbé ní gbogbo ayé títí dàsìkò yìí nìyẹn bólóṣèlú kan bá múra láti ṣoríire nílé ìjọba tó múra láti ṣoríire lẹ́yìn tó bá kúrò ńbẹ̀ tí ò fẹ́ kórúkọ òun parẹ́ tó fẹ́ káyé máa rántí òun bíi tàwó lọ́wọ́ àfi kó lọ kàwọn òwe ìtàn bàbá náà kó sì rí bó ti láyé ẹ̀ sí àti bí ìgbésí ayé àtìṣèjọba tiẹ̀ ṣe mú dẹ̀rùn bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀ èèyàn ló kúrò nílé ìjọba táwọn ọmọ nàìjíríà kì í fẹ́ rí wọn mọ́ èpè pàápàá ni wọ́n sì máa fi ń sàwọn míì jáde nílé ìjọba nítorí páwọn náà ò sì ṣe dáadáa ni bákínwùmí bá gboyè ẹni bíi awólọ́wọ̀ òun náà mọ̀ pálágbára èèyàn ńlá kan ni wọ́n sòun pọ̀ mọ́ yìí nígbà táwọn èèyàn sì ń sohun tóun náà gbé ṣe ìdùnnú ló jẹ́ fáwọn tí wọ́n dárúkọ ẹ̀ àti fóun náà ẹ̀yin olóṣèlú àsìkò yìí tẹ́ ẹ bá láròjinlẹ̀ báwo lẹ ṣe fẹ́ kẹ́yìn ẹ̀yìn náà ti ṣe rí kì í ṣe ńgbà tẹ́ ẹ bá kú tán lẹ́nìkan ra yìí fún yín ohun tẹ́ ẹ bá ṣe ńgbà ayé yín ni yóò fún yín níyì ayérayé ẹ̀yin olóṣèlú nàìjíríà ẹ hùwà bíi Awólọ́wọ̀ ẹ mú dẹ̀rùn báwọn èèyàn lù lásìkò tiyín káyé lè máa rántí ẹ̀yìn náà sí rere ọ̀mọ̀wé akínwùmí adésínà kú oríire ẹni bíi awólọ́wọ̀ ambassadọ tòkunbọ̀ awólọ́wọ̀ dòsùnmù kú àṣeyẹ ọmọ rere tó gbẹ̀yìn tó tẹ̀yìn bàbá rẹ̀ ṣe èdùmàrè tó lọ́jọ́ òní kó má jẹ́ kírú ẹni bíi awólọ́wọ̀ wọn láàrin ìran yorùbá wa ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí